وحده لا شيء له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين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 وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ẹ̀rí jọ ṣe hajji bọ́lọ̀wọ̀bá wa subhanahu wa ta'ala ìjọṣe kan ní tó tóbi ìjọṣe kan ní tó kánkà ìjọṣe kan ní tó tagó àti wá ṣàlàyé ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ táàfí mọ́ ń gbà ṣe ìjọṣe hajji حج الإفراد حج القراث وحج التمتع أهل حج التمتع قل لي دعوة من بارا وصول قل لي حج تعشي عمره تاقفى لي لنا تاسي سواكبير يجوزي حج والحمد لله قلنا أول هوا من ذا في شيء جوزي عمره eléyìí ni nǹkan tá ṣàlàyé fúnra wa ní ọ̀sẹ̀ tó kọjá tá mú ní ìpele àti ìpele àti ìpele ẹwárí tó kù lónìí òun wá ní sífàtún hajj ogun ẹni bá fẹ́ ṣe hajj nínú wa ọ̀nà wo là á mọ́ ń gbà ní ṣe hajj ẹgbẹ́ bá ṣe mọ́ sọ fúnra wa ẹ̀sìn sí wà yìí sáńpẹ̀lẹ̀ ẹ̀sìn ìsìlá ẹ̀ṣẹ́ wa ò sàn gbé kalẹ̀ pé sáàmà lọ ṣe gbogbo ti rí náà gbogbo ìjọsìn kọ̀ọ̀kan nínú ẹ̀sìn gbogbo ẹ̀ ló ní àlàyé bó ṣe ń bọ̀ tó dá ìní àtún ní tí mọ́ ń bí ìmí ìṣẹ́lẹ̀ mọ́ ní tí ó bí tọ́lọ́wọ́ kàkalẹ̀ kalẹ̀ gbé kalẹ̀ pé bí mo ṣiṣẹ́ pé kẹ́ẹ̀mọ́ ìjọsìn fún mi nìyẹn ẹ̀rí nínú àwọn ìjọsìn tó lúwa ṣàlàyé bóò láti ṣe fún wa

àdúwọ́ náà lọ́n bẹ lọ́wọ́ ọba rẹ̀ lọ́lọ́dá kò sí hajji irọ́ fúnmi náà ọlọ́wọ́ sí rọ́pù gbogbo wa gbogbo àwọn tàà tí ń gbọ́gbọ́ wọ́n bẹ́ dọ́lá àrin wa tí wọ́n ti ń bí ẹ̀rù tí wọ́n ti ń palẹ̀ mọ́ ọlọ́mọ́sàbáwà ṣe rọrùn fún ọ̀rọ̀ gbogbo àwọn tó ti gbéra láàrin wa kúrà tí wọ́n ti dọ́gbà ìdánbẹ̀ mọ̀dínà ọlọ́dákun iṣọ́ rẹ bàwàbíṣọ́ gbogbo ọ̀rọ̀ gbogbo àwọn tí ó padà gbéra náà iṣọ́ rẹ bàwàbíṣọ́ àwọn náà gbogbo àwọn táwà náà wá ń bẹ lọ́wọ́ rẹ̀

ó nìgbà tí wọ́n bá ti rí oṣù Zulhijjá ìjọ bá ti róṣù Zulhijjá èyí dáwà náà wò lọ́ọ̀kan yìí tí ò tẹ́pẹ́ dé máa ìjọ afá ti rí òǹkà ti bẹ̀rẹ̀ mọ́ àwà máa ka ọjọ́ kìíní àmúra hajji ọjọ́ kejì àmúra náà ni ọjọ́ kẹta àmúra náà ni ọjọ́ kẹrin àmúra náà ni ọjọ́ karùn-ún iṣẹ́ ò ti bẹ̀rẹ̀ ọjọ́ kẹfà iṣẹ́ ò ti bẹ̀rẹ̀ ọjọ́ keje iṣẹ́ ò ti bẹ̀rẹ̀ tó bá di ọjọ́ ẹlẹ́kẹjọ iṣẹ́ hajji wá fẹ́ bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀wò ṣáájú ọjọ́ kẹjọ yìí àwọn ẹni tó bá ṣe pé hajji tàmọ́ tó làwọn bẹ́ ṣe wọ́n ti láǹfààní àti lè ṣe ó tí wọ́n ti bọ́ra rẹ̀ kódà láti inú oṣù ṣàwádìí tó tẹ̀lé oṣù Ramadan onítàmọ́ tó lè ti ṣe múra tó sì mọ́ bẹ́mọ́ ní kàtí ni yóò lòrú lànà tàà fẹ́ sọ inú bá ti wá ṣe múra tán ó wà tó mọ́ta lẹ́ ó máa ga kó máa bọ̀ ó máa jẹ kó máa mú kó máa sùn kó máa jí tó bá gbá jáde ó lè máa jáde tó bá di ọjọ́ kẹjọ nínú oṣù lòlùṣìjà ìjọ yẹn ni ọjọ́ àkọ́kọ́ ti ṣe hajj bẹ̀rẹ̀ ọjọ́ tá a sàlàyé fún wa ní ṣe láti ṣe hajj yóò máa lọ bí ọjọ́ márùn tàbí ó kéré dìnà tó bá tún díjì bẹ́ẹ̀ lọ́nà o èyí ò ní hajj ọjọ́ mẹ́fà òun náà tó kú dáadáa jẹ́mù rẹ̀ ọjọ́ àkọ́kọ́ tá bẹ̀rẹ̀ jọ sí hajj o níjọ́ tí oṣù Dhul-Hijjah tó bá pé mẹ́jọ on the 8th of Dhul-Hijjah ọjọ́ yẹn nínú òfin ẹ̀sìn nínú ọ̀dọ̀ àwọn Lárúbáwá wọ́n ń pè ní yawmu tarwiya ìtumọ̀ yawmu tarwiya ni pé ọjọ́ tá a máa ń pọn mí kalẹ̀ de òǹgbẹ èé ṣe kí ìtumọ̀ pọn ní kalẹ̀ dùngbẹ omi náà ni omi gangan náà lómi tọ́fẹ́ pọn níjọ́ náà lọ́hun gbà hajji bá a ti láǹfààní à ń fi pa omi káàkiri ibi tá a bá fẹ́ kò sáǹfààní rẹ̀ níjọ́ náà níbo lódó wà níbo ni kànga wà ní ibi a wá ń pè ní mùnáì kò sí ààyè kan bẹ̀rẹ̀ sáà gbogbo àwọn tó bá fẹ́ ṣe hajji lákòókò hajji ọjọ́ ta ṣe lọ́jọ́ kẹjọ ì o ni wọ́n ti wá máa ń lọ mùná wọ́n wá máa lọ pọn omi kalẹ̀ pọn omi kalẹ̀ pọn omi kalẹ̀ yíò ní pé omi táwọn ó padà nù ní gbogbo ọjọ́ tí wọ́n lò ní mùná tọrọjọ́ mùná náà ni wọ́n ti lọ tó pọ̀ sí lọ́jọ́ kẹjọ yẹn lẹ́yìn kan ṣojúṣe yìí nǹkan tó kù ni pé kásìkò òun tó kí wọ́n sì kírun kásìkò orún tó kí wọ́n sì kírun wọ́n wá kírun náà ní kọ́sù àbábò ni wọ́n ti bẹ̀rẹ̀ ọjọ́ kẹjọ ẹ̀ tán bá ti kí àṣùbá àtàn ní ọjọ́ kẹjọ gbogbo alálàájì pátá tí wọ́n ti ń bẹ̀rẹ̀ lọ́ta wọ́n lọ yìí wẹ̀ ẹ̀ṣọ́ bá ti ṣàlàyé lẹ́yìn táàrí padà sílẹ̀ tán bá wẹ̀ tán gbogbo àwọn tó bá jẹ́ ọkùnrin wọ́n èyí tó dá àti jẹ́ white tó bá jẹ́ kọ́lọ̀ mí náà sí láìjú bẹ́ẹ̀ àmọ́ white lẹ́rìí pọ̀pọ̀lọpọ̀ wa máa ń sábà tó àmọ́ ká mọ́ rò pé irú abáwá rẹ̀ nìkan wá pàdé ẹlòmí òun wá lu brown òun wá lu green òun wá lu blue káwá ní kò ní ájí white ní èyí tó dá fáwọn ọkùnrin nítorí abáwá rẹ̀ dá tó ara nígbà bá ti wí aṣọ kankan singlet ní ìkànnì níkà ní ìkànnì ẹ́ gbogbo nǹkan ló pọ̀ sí lára wọn a wà ní gbogbo àwa ti dá wa a wà da ìwé yìí a dàbòrà nísàlẹ̀ a mú kejì a dàbòrà lókè a sì bò ara wa ọ̀pọ̀lọpọ̀ alálàájì mọ́ ń sàtì kan ẹlòmí ò wá torí pé ìmọ́ ni adásọ́gbọ́ra rí yóò pẹ̀fà sọ́lẹ̀ kọ́rùn rẹ̀ gbogbo ara rẹ̀ báyìí gbogbo báyà gbogbo ẹ̀yìn ìwà sílẹ̀ á dàkùn ẹ̀dà mọ̀ lórí tí ìsìláàmù ojú sí ìdàgbò ọkùnrin ti múra náà obìnrin bò láwọ́ ti wájú ara sí gbogbo aṣọ tọ́lọ̀ bá ní kẹ́kẹ́ kánwọ́ ó sáàtì aṣọ tí ò ní sí ògùn wọn kalẹ̀ tí ó sì ní lẹ̀ tán wọn lára tí ò ní jáṣọ tí wọ́n mọ̀ bí fìtí láwọn ọkùnrin kánwọ́ ẹ̀bù gbẹ̀gbẹ̀rẹ̀ kánwọ́ jẹ̀ bábà tí ó tóbi èyí táwọn obìnrin wá mọ́rán ṣòkòtò kẹ́ńbẹ̀ pẹ̀lú kaba tán mọ́rán láti lé tí wọ́n wá gbèjà àbúwá ìtìsí tí wọ́n ń pè ní aṣọ ara ní obìnrin àdádá ní ọwọ́ ara wa ní ohun ẹ̀sìn kan ló gbé ilẹ̀kùn wa wọ̀ ẹ̀sìn ò dìsáìnì aṣọ ara mi kankan fáwọn obìnrin ẹ̀sìn ò dìsáìnì ẹ̀fún sáàsì wọ aṣọ rẹ tó ọba ń wọ̀ náà wọ rẹ mọ́jọ orílẹ̀ mọ́ ibi kan kò gbọ́dọ̀ sílẹ̀ rẹ lẹ́yìn bí ọwọ́ ọwọ́ báyìí ojú rẹ kálọ̀ ṣẹlẹ̀ ha ẹni bá wá wọ́n gbọ́dọ̀ wọ anglos wọ́n sì gbọ́dọ̀ ló ń táǹtẹ̀ ní nìkọ́ọ̀bù ìbojú nìkọ́ọ̀bù ní tá a bá wọ̀ sójú tí ma ń yọ ojú wa méjì kalẹ̀ ṣé wọ́n wá sí ojúlẹ̀ fáwọn ọkùnrin wọ́n ní wọ́n lè wá kankan dà àmọ́kó mẹ́jẹ nìkọ́ tọ́sì gbogbo ara wọn àwọn náà múra tán lọ lọ́jọ́ kẹjọ wa ní ọkọ̀ ètò ti wà fún gbogbo ìṣẹ́ ọkọ̀ tí ó wọ́n lè síkà ẹ̀lòmí ìlọ́wọ́ dájú kó náà wọ́n ń gbàwẹ̀ ìlòmí ìlòwò tó lérò pé pọ̀ sábà náà bẹ́ sọ pé ilẹ̀ gbọdọ̀ mọ́sẹ́ká tó gbé gbogbo wa ẹlòmí ìdẹ́mọ́ ìdí ìdọ́wọ̀ kó wà mọ́ kó wa kó náà ẹlòmí ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni wọ́n tó kó wọlé ó sì láwọn ẹlòmí èkó látọwọ́ àárọ̀ kó wà mọ́ kó kálukú kó mọ̀ kó kálukú mọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé labbaik Allahumma olúwa mi mo jẹ́gbẹ̀ rẹ̀ tí mo jẹ́gbẹ̀ rẹ̀ fún hajjan fún hajji tó ní àti ìṣẹ̀bẹ̀rẹ̀ bàbá ti wí ilé ìtàn òṣìṣẹ́ ìtókù ní káà mọ́ ṣe tẹ́lúbíyà èyàn ni labbaik labbaik Allahumma labbaik àmà wí àmà mọ́tò gbórí o mọ́tò rìn ní o mọ́tò lọ ní o ní sáré ní o wọ́sàmà wí gbónà ìdí kó máa jáde lẹ́nu rẹ̀ kó máa jáde lẹ́nu ìjẹ́ gbónà dá alọ́mùná dọ́tẹ̀ alọ́mù àmà wí gbónà yìí ẹ jẹ́ a ti wí lọ bó bá wá fún wa ń kọ́ sùn ṣẹ́gun ní ọmọ sùn ìyẹn wá sọ ń gbọ́ ọ̀sọ́ náà ni ọdún ìsàkànlágbà ọba tó bẹ́ kí mú ẹ̀yà ẹnìkan máa ń àmọ́ kànjú já sí gbólóhùn labbaik Allahumma labbaik gbólóhùn yìí ni kọjú ó pọ̀ jù nínú nǹkan tó máa ṣe gbólóhùn yìí ni kó pọ̀ àwọn àmà wíbẹ́ àmà wíbẹ́ àmà wíbẹ́ títí tàbí wá démùná nígbà bá démùná kò náà lọ bẹ́ wọ́n ti ta afẹ́lọ wà ń bẹ̀ mẹ́rin sí ìrìn wọ́n ti wá ta tẹ́ǹtì

gbónú làbẹ́ẹ̀kà Allahumma làbẹ́ẹ̀kà aṣàkan wí gbogbo bọ́ọ̀lù pàtí fún ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì básìkò oòrùn kọ̀ọ̀kan bá ti wá tó àmà kírùn tó bá kìí ṣe tẹ́yìn tẹ́ẹ̀tì wa táwà náà kápalẹ̀ mọ́ bẹ́ẹ̀dì tí wọ́n gbélẹ̀ fún akábíṣù bóyá àmà kírùn wọn mẹ́rin wọn méjì ń bẹ inú wájú títí inú spíìtì náà ni ó tẹ́ nǹkan sí tẹ́pálí tẹ́ nǹkan gan ń kírùn náà bóò láti máa wá kírùn ní mùná gbogbo wa táà bá ń bẹ mùná fọ́sírù làá máa ń kí gbogbo òun olópo mẹ́rin yóò di olópo méjì dúgúrí olópo méjì láàkì àṣírí lásìkò rẹ̀ olópo méjì láàkì magrib yóò dòkó mẹ́ta àti ẹ̀tọ́ òun èsì mẹ́rin ẹ̀ṣá òpó méjì àṣùbá níjọ́ kejì òpó méjì nígbà tí gbogbo òun ó di méjì méjì méjì àfikún magrib kan láàkì mẹ́ta tó wà sọ àwà kí ní kọ́sùrù ni àníjàn pọ̀ tá a bá ti gbẹ́mù náà kàbá ti kírò tán àtọ́pàdà sábẹ̀tẹ́ ti wá labbaik Allahumma labbaik èyà tó rẹ̀ jáde bá tọ́rọ̀ àtọ́rọ̀ ọ̀tọ́ tó wà important aláwọn àfà láàrin wa kọmọ̀ sí wà sí fún wa kọmọ̀ sí rántí ọlọ́ kátàbẹ̀ sí ládára ìntàfẹ́ sí mú dájú ẹlẹ́kẹ̀ẹ́jọ ìgbáyìí ilé ìlú ọmọ ọjọ́ kẹsàn yìí o ni wọ́n wá ń pè ní yawmu àrọ̀fà ọjọ́ yẹn là ń pè ní ọjọ́ àràfà ọjọ́ kejì nù níjọ tí ṣe hajj bẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ tó wáyé pé tẹ́ríjú aláwọ̀kọ́ ta sọ lẹ́kan bẹ́yìn ò bá dénù lẹ́jọ́ kẹjọ tó wá lọ rí pàdé wọn láràfà ó ní hajj oríire táwọn tó kàn wà nímù lẹ́jọ́ kẹjọ ṣe òun ò nípìnlẹ̀ àmọ́jọ́ àràfà

bàbá kan náà ló bírú bá ń gbà tí wọ́n lọ hajji àna wa dìjọ́ tán lọ mọ̀ná bàbá ṣe á ti ti ẹja ma lọ bóòlá ń lọ mọ̀ná àti nàràfá àti à ìgbèrí kò lè mọ́kà mú dágbére pé lọ èmi ò dágbére mọ̀ná èyí sì dágbére àràfá èyí lọ́bì kankan bàbá òkú bọ́kà ọ̀ ǹtọ́ bàbá ẹ̀ sí ájì náà lọ ọlọ́run ṣàánú wa ọ̀ gbogbo alálàájì gbogbo dára ọjọ́ arọ́fà yìí tó rùn bá ti wá yọ wọ́n ma káwá kú omù náà kàmọ̀ lọ arọ́fà àmọ́ ẹmẹ́jà ní agírí kan bọ́ọ̀rùn bá yọ yìí ni súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam lóòótọ́ là nẹ́bí kú ní mùná lọ sáràfà àmọ́ ń jọ náà ká nẹ́bí kú ní mùná tí ń lọ sáràfà nígbà tó rùn yọtọ́ yìí gbogbo àwọn tán bá nẹ́bí ṣe ájí àtànẹ́bí gbogbo nǹkan wọn wọn àwọ́ 150,000 jọ náà wọ́n lá àtànẹ́bí àtàwọn sàábé jọ náà wọ́n ju 120,000 lọ ẹ̀dàkùn

mílíọ̀nsì ní àṣàṣàná àbíjẹ̀ ìtakọ́ ní ríwò rí pé lẹ́nu pé ájí èdétọ́ yìí àwọn tí wọ́n ti balẹ̀ sínú mọ́kàrá yìí nítorí ọ̀rọ̀ ọpọ́ wá ṣe ájí they are more than 500,000 níjò níná ránṣẹ́ bẹ̀rẹ̀ kan mọ́ wọlé iná àwọn èèyàn sì détọ́ o àwọn èèyàn mílíọ̀nsì ti gbẹ́ bukaki náà sì gbéra gbogbo gbé nàìjíríà pérò rẹ̀ nísìn àṣà àárọ̀ yìí tí mo ti wò èèyàn bí 12,000 nàìjíríà ti rí Nàìjíríà ó sì péyàn péyàn more than 50,000 ní pilgrims wá Nàìjíríà táàmù lọ́dún yìí. Ọ̀nà jìn. Ìdí nìyẹn àtòru ni wọ́n ti máa wá kọ́ àwọn èèyàn kú òmù náà. Ìwọ́n tán bá lóòrù ní bọ́ọ̀sì yín wà dákùtẹ̀lé wọn o. Má lágídí pé a ah, èmi ò lè lọ o. Torí wọ́n ní kórùn òyọ ká tó ká tó gbéra èrò ti pọ̀ nísìn mílíọ̀nsì náà fẹ́ kó. Ojú ọ̀nà kan iná sì ni wọ́n máa gbà tráfíkì mọ́ pọ̀ mọ́ káà láwọn táìmì àwọ̀ àmà lọ sárafa àmà lọ àmà lọ àmà lọ bàbá wá jẹ́ àràfá ní tó kí wá ṣe dédé súnmọ́ wọ́n ń pè jì kan ní námírọ̀ námírọ̀ yìí ààyè kan ní ilẹ̀ lànẹ́bì kọ́kọ́ mọ́ dé sí sọ̀lọ́ àgbà tó ṣe ájú ilẹ̀ ní kọ́kọ́ ìbẹ̀ lónìí wọ́n ti kọ́ mọ́sílẹ̀ ránṣẹ́ ní mọ́sílẹ̀ ìdámìíràn ìbẹ̀ náà sí máa ń ṣe kútúbà àràfá ní gbogbo ọdọọdún in tó lè gbèrò thousands ní àmábì ìsìn wí lásìkò táwà yìí bí èèyàn bá ilé dágún mẹ́wàá kó tó dé mẹ́ẹ̀kọ́ in ṣe ń gbẹ̀yàn more than 200,000 tickets níbi ọ̀nà ìgbógbà so abájúwárí má dúnú owó òun mọ́ká òfẹ́ mọ́ ọ̀yá ẹ̀ẹ̀kan máa ṣú lárọ̀pá lóòtọ́ námírọ̀ tó yẹ ká kọ́kọ́ dé sí ààyè kan námírọ̀ bí ìgbà táà mọ̀ wàrà fálọ̀ kan onígan pè námírọ̀ àmọ́ òfin bẹ̀rẹ̀ kàmá sí lábáyíká aláhùnmà lábáyíká àti ìrántí ọlọ́dọ̀ bá lè máa ṣe ọ lè sùn díẹ̀ ọba sùn díẹ̀ tásìkò orozú rí bá ti tó máa múra gbogbo dáwí yìí aṣọ ara mi nìkan ni kò lè kú lọ́rùn wa o nígbà bá wá débẹ̀ tàwa sàkó lórí wa tó á kírun olóró láfùdá bẹ́ kírun zúrì yìí ìrun ẹ̀kọ́ ni pé rákà méjìlá tí òun náà ṣùgbọ́n àájẹ zúúrì papọ̀ mọ́ àṣírí méjì méjìlá wà tún méjèèjì a ṣe ìrun lẹ́ẹ̀kan náà ìrun tá bá wá pé òun a wà ṣe kámọ́ àkọ́kọ́ a fi kínú zúúrì rákà méjì a ń sálámọ̀ tán wọ́n pé kọmọ́ ẹlẹ́ẹ̀kejì a fi kínú àṣírí àti kínú tán bá a bá ti wá kínú tán àdúà bẹ̀rẹ̀ àdúà gbogbo tó ọba fẹ́ láyé rẹ lálùkìyámọ̀ rẹ lórí ara rẹ lórí aya rẹ lórí ọmọ rẹ lórí ọkọ rẹ lórí iṣẹ́ rẹ gbogbo tó ọba sáàmọ̀ pé ọfẹ́ mọ́lọ́wọ́ gbà mọ́sílẹ̀un àyígbàdó àlọ́wọ́ àwọn ẹni rí àná ìmọ́tánà mọ́ sí ni wọ́n ni wọ́n mọ́ ń kanlẹ̀ kanlẹ̀ tọ́jú àdó àwọn wọ́n ní tọ́bẹ́ bèèrè wájú ọlọ́pàá wá ní bèèrè wọ́n mọ́ sọ ọkọ́ dídó ìjọ àràbá tó rọ́jọ́ náà afa ìbéèrè pẹ̀lú ẹ̀mí tó mọ́ ọlọ́wọ̀n mò níkà ò pàtàkì jùlọ gbogbo àwọn tó bá ń bẹ ní hajji àìlánú béèrè wọn pẹ̀lú ẹ̀mí tó mọ́ ọlọ́wọ̀n mò níkà tẹ́lẹ̀ bá ilé mọ́ tó sì lánú béèrè tó sì dánú gbé ilé ìbéèrè yóò jẹ́ aláìkò ní yẹ àtàmọ́tà sí àdúrà nínú àdúrà

ọlọ́wọ́ gbàdúrà kálukú wa o àdúrà ìlà wa ti fá tó wò bí wọn àbọ́wọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ànábì ọlọ́ọ̀dọ́ lọ sáájú rẹ̀ gbónáhùn tí wọ́n máa ń sábà wí ju ìjọ náà tó dàbí àdúrà tí wọ́n fẹ́ máa ń ṣe ìjọ náà wọ́n ni la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àdúrà tí wọ́n àdúrà wọn àti lọ́jọ́ rọ́bàdà آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار orí àdúrà ìlà àbàbà tó ń wọ́n fi wọ́ tóòrùn bá ti wọ́ átùmọ̀ palẹ̀ mọ́ ìwà àti parí ojúṣe wa lára àmì ìlọ́yá oṣù tí mo jíjà nípa ìgbẹ̀lá ń lọ ìṣẹ́ àwà máa pa ọkọ̀ ó ti máa jẹ́ látẹ̀yìn bàbá kí ń kó wọn wọ́n mọ̀ lọ rẹ̀ dà wọ́n sí ní gbàgbà múṣíà nígbà yìí oníjẹbá ráwọn ọ̀tá ọlọ́ọ̀tọ́ bàbá mùsùlùmí sí ẹ̀yẹ́ lórí ájí ìyọ̀ni ọgbọ̀ ẹ̀sán 9 million 10 million 12 million àwọn alọ́rẹ̀ dà ìsábẹ̀ bíríkì àdúgbò lọ́dọ̀ ọlọ́run àwọn ń sinú wọn bá wá ní gbogbo ẹni bá ń lọ ájí ọkọ lọ́rẹ̀ mọ̀ pé in ti ọ̀gá ẹ̀kọ́ tí ájí bẹ́ kọ́ wa ní pé ó fẹ́ jẹ́ kọ́ mọ̀ pé àbá ọ̀já mọ̀ ìkẹtẹ́ wájú ọlọ́run máa wá ara rẹ̀ ẹ̀rì abẹ́ bíríkì nílò tó tí ọkọ̀ ń pàwọn èèyàn dé ibẹ̀ bìfọ́ ọrú àwọn àkókò dáńlò orí yẹ̀pẹ̀ lásọ́bà iná ló sáàmà bẹ́lẹ̀ tọba rántí mú parí láti tẹ parí ibẹ̀ náà lọ́sùn sí amánìkà alhamdulillah wọ́n ti ń bá wa tẹ́ bí àwọn centarons kọ̀ọ̀kan ní sísò tóbi yẹ tí ó sì pa àwọn èèyàn ẹ bá débẹ̀ ẹ mọ̀ sọ̀kalẹ̀ bẹ̀ kí lẹ wá sí ẹ wá kí ni magreth àti ìran ìṣà ẹ kí méjèèjì náà pọ̀ ẹ̀ṣì kí ìṣà iná ìrákà méjì ẹbá wá sí tán ẹ̀tùmọ̀ ṣàdúwà ẹbá rà fà láàrin yí pẹ̀lú ti wá ṣùgbò yí àbáwà tó pọ̀ yí lọ́pọ̀lọpọ̀ ọgbà kálukú tí mọ́ mọ̀ fún òṣìṣẹ́ ẹwà láǹfààní àti ohun ní wá sábà gùn torí orí ìyẹ̀pẹ̀ lẹ́gbà kúta wọ́n bọ́ wọ́n gún kálukú lẹ́gbẹ̀ẹ́ àbọ́tò tí wọ́n bá ti lọ lè sápọ̀ tó ohun tó gbẹ̀ọ̀nà ó lè mọ́

òun níjọ́ táwọn tí ń tẹ́lé ò máa sọdún tí wọ́n máa pẹran báwọn tí wá ń pẹran lé àwọn alálàájì náà nínú ojúṣe wọ́njọ́ náà kò lè kan pẹran kí wá láwọn ojúṣe wọ́n yìí àásọ ní ṣe àwọn abẹ́lúwa wà ó gbogbo ẹni tẹ́mọ̀ ẹ̀kọ́ náà fẹ́ ti hajj láàrin wa ọlọ́mọ́sà sí wọn gbogbo àwọn tí wọ́n ti ń lọ ìfọlọ́mọ́sà máa sọ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى اله وصحبه وسلم وبعد شاريتو إليك عزيز أجوك وعا nínú الحجة tíjà يوم النحر yóò mún náà ọjọ́ ìní ọjọ́ yawmul hajji ó ní ní gbogbo ọjọ́ hajji òǹlọ́jọ́ tó tóbi jù kí ló fà á iṣẹ́ láwọn alálàájì fẹ́ ṣe ìjọ náà tó pọ̀ jù níjọ́ yìí ẹni tí ó bá lẹ́bẹ̀ẹ́ ìjọ náà tó rọ̀ á ìṣẹ́rí ẹni bá sì láyà tó bá káńbọ̀ ìjọ náà ni ó mọ̀ pé yẹ́ṣ hajji ìṣẹ́gbù ọmọdé iṣẹ́ ni iṣẹ́ àbára sí kí ló fà bí wọ́n bá ṣe ń kú òmúṣẹ́ nígbà lẹ́yìn àtùbá nígbà lẹ́sí mọ́tọ̀rùn wọ́n ma lọ wọ́n ma lọ ibi ká mẹ́ta sí nà lọ́ṣà àrùn àrọ̀ ó yẹ ká dé bẹ́ sàdúrà àmọ́ lásìkò bá wà yìí ló pọ̀ ó yá ìjẹ́mbó ló dá àwọn àmọ́ lọ sí àlìjàmàrà máa bá rẹ̀ ní bá nílò àlìjàmàrà àrùn àrọ̀ ó dá púpọ̀ fún àdọ́gbà Muhammad àwọn bàbá níbi dé bẹ́ ó yá àlìjàmàrà ilẹ̀ ń bo ní jàmàrà ti náà pé jàmàrà afẹ́ lọ rí sọ́kù ogun tá fẹ́ lọ sí èyí sọ yìí oníjàmàrà tó là ákọ̀bà ọ̀nà mẹ́ta náà fi mọ́ sọ́kù ààrẹ àjìdẹ́tẹ̀ẹ̀ta àmọ́ tó bá ti ní ọjọ́ náà ààrẹ ìlú àjìdẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà kan péré òlàgbòjọ náà a wà sa òkúta méje òkúta táà ti fẹ́ lò kìí ṣe òkúta a ṣètàrí ìdáràn lónìí dákù ṣètàrí òdáràn ìfara ẹ̀sìn ni wọ́n ṣe ẹ̀sìn onígíní

bẹ bá pàdé kálukú lọ́nà ẹwò pé káì ìwọ náà lọ bá sì wà ń bẹ̀ tọ́ fara ṣiṣẹ́ nínú ẹ̀mí rẹ ìwọ bó mọ̀ sí tí kú bá jẹ́ bájì àjẹ́mà ti ṣòṣe lẹ́gbẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀mí ti ṣùdádà bọ́nà gbogbo ẹ̀mí gbogbo ara wọ́n ti jù rárẹ̀ bọ́nà ọ̀ nígbà pọ̀lú rẹ̀ sínú ọmọ aláwọ̀ èèyàn ní mújẹ̀ nígbà ìta tó máa gbọ́ mẹ́ ọ ìyá rẹ̀ lòmí ti jọ lọ́mọ̀ sí àwọn ilé ìṣẹ́gbẹ́ rẹ̀ àwọn olówó àwọn pírẹsidẹ́ntì àwọn ọba lọ́ba níjòyè níjòyè lọ́wọ́ láàrín láńláńlá jàǹkẹjàǹkọ̀ wọ́n ní kálùkù láàrínkọ́ ma lọ kálùkù ti máa gílẹ̀ tó ma lọ tó láàrínkọ́ wọ́n bí i àbá kálùkù ti mọ́ bí ara òun kù sí àárín lọ́nu àmìlọ́jàmọ́ erin yìí alẹ́bíwákàtí méjì rí alẹ́bíwákàtí kan rí ńgbà ní ó di pẹ́sì lórí ọ̀nà ẹgbò ni wọ́n gbà àbá adéjámọ́rọ̀ akọ̀dá àkọ́kọ́ akọ̀dá àtẹ̀kejì àwà lórí sọjámọ́rọ̀ àkọ́bá nìkúmọ́rọ̀ àwà sọ́kù láti máa sọ́sí rẹ̀ Allahu Akbar. a ṣe rí òpó kan wà báyìí tí òpó pílà tó di bíríkì lórógé wọ́n wá ṣe kí ní tẹ̀síbẹ̀ tán ara gbàdí báyìí inú kòtò inú kòtò tó bàbá ti kú oúnjẹ ojúṣe àkọ́kọ́ jọ́sìn ojúṣe kéjì alọ́lẹ̀ fẹ́ra gbogbo ara náà ti lásìkò tí wà ìkọ́ ti wá rọrùn kò níjà ń jàmọ́ ara wa mọ́ ìwọ́n sá sanwó fáwọn tó bá tẹ̀lé lọ gbogbo ẹ̀yìn tẹ́ ń fáwọn èèyàn bẹ̀bẹ̀ wọ́n láti gbòòrò ẹnu bí o gbogbo ẹran lọ́wọ́ àwọn èèyàn kò ní bá wọn pẹ́ra ìwà alára àti ìgbọ́kan ti ẹbá tí wọ́n sá sanwó olóṣorí ibú ọlọ́run ẹgbà mọ́tẹ̀ láti wọ́n ní síìtì pépà kó sáfẹ́ ìtọ́jọ́ pẹ̀lú oúnjẹ ọgbẹ́lẹ̀ lọ́wọ́ wọ́n lọ bẹ́ sí kí ayé ó túnmọ̀ sẹ́yìn ti kúrò nínú ojúṣe ojúṣe ẹlẹ́ẹ̀kẹta ọtílọ́dún parí rẹ̀ àǹfààní ká parí òṣìwà wà ń gbàdà bàbá wa parí wa náà àlèfàmbẹ̀ àṣìlẹ̀sílé rẹ̀ torí kíjọ yẹn àwọn iṣẹ́ ọjọ́ náà pọ̀ so ayé àti kọ́kọ́ṣe kan lè mọ́ yọ káyà àti kọ́kọ́ṣe ní yọ àwọn sàárẹ̀ ní abẹ́ ìlú àmẹ́ríkà ọjọ́ àràfá ẹ̀rẹ̀ báyìí báyìí mọ̀ ní ọjọ́ àdábẹ̀jọ́ ìlà àràfá ìfààlù wàlà àhàrà ẹ̀yà ní ẹ̀fẹ́bí tí máa ń kọ́ lọ́mọ́ sàǹkọ́ ìfààlù wàlà àhàrà kárí wọ́n kọ́ sáré ní nǹkan ìfààlùgbò ọ̀bá àgbẹ́ kan síwájú kan ọ̀tí fún ní àbáwá ṣe bẹ́ẹ̀ ta fárí tán àbá dìlé ìtafẹ́ lọ rí fárí ní ta bá fẹ́ lọ lọ́nà méjì lórí wáyé abáláàdì wá di option méjì súnà tó pé pérépéré ó ní pé bá a ṣe sọ̀kùtán ta pa fárí àbá àti fárí ó ní ká máa wá gbámọ́ kà lọ a ní àwọn ojúṣe bí méjì sí mẹ́ta tàbẹ́ lọ ìṣẹ́ pàkà. ìjọ mẹ́jẹ̀ta yìí ẹni máa wá wò fún gbogbo àti agbára oṣù àmọ́ o bẹ́ẹ̀lá fẹ́ ò bá tó ara rẹ̀ pọ́jọ ọ̀láǹfààní ẹlẹ́rìí mọ̀tánà fí àbá tó ara àbíwọ̀ta agbọ́jọ́jọ́

ẹlòmí tó máa wù ọ́ ọdún kọ́kọ́ gba òtẹ́ẹ̀lì ní lọ ní ẹ̀kẹ́ẹ̀kì agbára ni ló ti tò títí rùn lè bọ́ rẹ̀ wẹ̀ gẹrun rẹ̀ ojú ìlú tutù bọ́dọ̀ tó lè sùn díẹ̀ ọwá waṣọ ní tàn pẹ́yà command on haram gbogbo táwá ń pè ní ṣẹ́gbọ́n jò ní ìfọ́nrán alálàájá àkúnlẹ̀ ọmọrọ gbogbo ẹ̀ ti di ẹ̀tọ́ padà ìyàwó àtìyàwó rẹ̀ bọ́ ọba mú wá tún tẹ́lẹ̀tẹ̀ ó lè kẹlẹ̀ tí ìgbè ìṣúmọ́ra yìí àfi tọ́ ọba lè pàwọ́ rẹ̀ pa sí ojúṣe tọ́ọ̀ṣì tó mọ́ kánimọ̀ sáwọn ẹgbẹ́ ìṣì mẹ́ kò ní wùlẹ̀ gbá òtẹ́ẹ̀lì tọ́ yóò fi máa ń lò tẹ́lẹ̀ sí ìṣù yóò ti rẹ̀ ní jẹ́yẹjú gbogbo ẹ̀ ọwà wọnú mọ̀tọ́ ọwọ̀nù kààbà ọwọ̀nù haram ọba dínà haram ọwà lọ rí ṣe bá ti tàwà fún bí ó múra jọ sí àtàwà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ni tàbá parí ní ọjọ́ àtùlọ̀ lè sáfà bá àti Marwa ogun àwọn ilé iṣẹ́ ní o iṣẹ́ tó kára ní ìdí bàbà ọba wá ṣe bẹ́ẹ̀ sán kálẹ́ni tó ṣe pé kò tí lọ jẹ́ pé màgbà òjẹ́ ìrẹ̀ lọ lọ́rí wẹ́ gẹrun rẹ̀ tọ́ bá sì gẹrun mọ́ra níjọ́ náà gbogbo tó jẹ́ níwọ̀ fara láti ìṣẹ̀lẹ̀ lọ bí àwọn èèyàn bá ń bẹ pẹ̀lú ìṣẹ̀lẹ̀

ìjọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá lọ mọ́ta tán bá dé lálẹ́ wọ́n mọ́ nínú tẹ́lẹ̀ báyìí tán bá dé ìrùn tán padà ẹ máa bá fi rọ́ọ̀pù wọ kálukú mọ́ mọ̀ pé nǹkan ṣe ta bá wá parí eléyìí tán ní ọjọ́ kẹta tí ṣe ọjọ́ ẹlẹ́kẹta àwàṣọ tó bá ti jọ́kọ̀ ìjọ́ kejì rẹ̀ tí ó mọ̀ jẹ́ ọjọ́ kọkànlá yóò mọ̀ jẹ́ ọjọ́ ẹlẹ́kẹrin tàbí ṣe àjì ojúṣe wá jọ́nà ni pé a kàn fẹ́ lọ sọ̀kú tóòrùn bá ti yẹ kúrò látàrí àti lè lọ pàtàkì lọ láti bẹ́ ya ṣe ní ajẹ́ kó owó ọ̀ká tó kú kàmọ̀ wá lọ jẹ́mọ̀ tí ń gbà ta ọkọ́ sọ́kù ojú àkọ́kọ́ ní òláàrin ọjọ́ kẹwàá jẹ́mọ̀ pé ọ̀nà kan láti sọ̀kù níjọ́ ilé ìjọ kọkàn láì tí ń ṣe jú ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà mẹ́ta láti sọ̀kù a sì sọ̀kù méje méje méje láyé kọ̀ọ̀kan gbogbo àwọn tó wá dáwọn arúgbó àwọn àgbàlagbà olóyún ẹni tí ó sáà lágbára ó lè kòkó tí ẹ̀ náà ráyàn bàbá tí wá lọ átùmọ̀ fò látàbẹ́jẹ́ tí wá abájẹ́ ìdámọ́rọ̀ àṣẹ́bìlẹ̀ ṣúkúrọ́ aṣọ́pùlẹ̀ ẹni kó bẹ́ ọya fún lọ bí ẹlẹ́gbẹ̀ẹ́ méjèèjì ìgbà bá ṣùgbà yẹ̀ sọ náà

ọjọ́ kọkànlá àtàná ìyẹn mi yóò gbọ́nù kọrù ẹnìkan kan ò tí gbọ́nà kó múnà ọjọ́ kejìlá òwà mi yóò gbọ́nù dẹ́fàrí àwùwà ọjọ́ tí èyàn ti lè máa lọ ẹni bá máa ń jẹ parí ájú ti ẹyẹ parí ẹ̀ lọ́jọ́ kejìlá tí ó máa jẹ́ ọjọ́ ẹlẹ́kààrún tàbí hajj irú tá a òun là á ṣe bẹ̀rẹ̀ náà á lọ lè sọ́kù àwọn àmọ́ ìgbà mọ́sán àkọ́ kálá àti jẹ́ pa ní gọ́nà ó sì wọlé káàkì lẹ́sì pé tẹ́rẹ́ tẹ́rẹ́ sì kẹ́kọ̀ọ́ ní kùnbẹ̀. adíwá wọ pé òun mẹ́ta akọ́rọ̀ ó fẹ́ dìde rẹ̀ yóò tún lọ yíjà padà yóò rọ̀ ṣùgbọ́n yóò jẹ́ fún wa níjọ́ kẹjìntìẹ̀ náà kí ń ṣe ọjọ́ kẹtàlá yóò ọjọ́ kẹtàlá yóò tún bá wá yóò wá sọ tó bá sọ kùtán yóò tún bá wọn gbà kálẹ̀ tó ti gbọmọ́ kàtẹ́lẹ̀ ti kálẹ̀ yóò ti gbọmọ́ kàtẹ́lẹ̀ gbogbo táwọn tàkọ́kọ́ sí jọ yẹn òun tọmọ́ kàlọ̀ ní ṣe hajji òkè báyìí ìjọ téèyàn gbogbo tó bá wúyẹ̀ láti owó ẹ̀ látọ̀ iṣẹ́ ti parí amẹ́kẹ̀yàn tó wálé ó gbọdọ̀ ṣe tọ̀wáfún wàdà ó ní tàwáfún ìdágbére ó ní ó jẹ́ nǹkan tá ṣe jẹ́ alógbò nínú nǹkan tó abẹ́lúwàwà ò gbogbo àwọn alálàájì wà lọ́dọ̀ yìí tí wọ́n já wọn dáwọn àtàkùnlọ àwọn ìjẹ̀mọ́ àwọn akọmọ́sálá ti wá ọlọ́jọ́ mọ́sàbà àgbàlẹ́sẹ̀ ọwọ́ wọn ọjọ́ mọ́sàbà wọn sọ́wọ́ bá wọn sọ́wọ́ lọ́wọ́ jẹ́ kí wọ́n dé bá wa láyé àti àlàáfíà táwọn náà bá sì lọ kọ́rántí gbogbo àwọn jẹ̀mọ́ pátá kọ́rántí wa nínú àdúrà wọn الله bá ṣe káàkiri lọ́nà ara wọ́nà mọ́ta àgbàrẹ́ sí lọ́wọ́ àjọ وصلي اللهم وسلم على حسن رسولك وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم ورحمكم الله